ẹ̀kúnrà lálábàákú ẹ̀ wá bọ́ọ̀rù rọ bọ́jọ́ rọ ẹ̀yin ṣáàlú tèmi ìfẹ́ ló bá dé ẹ̀kúnrà láti ọwọ́ Davido mo sọ fún yín pé ẹ ó ní jẹ̀lẹ́ńkẹ́ ni ó ní mùkúlùmùkẹ́ àmọ́ close yẹ ah. Mukulu náà ló bá o gbọ́dọ̀ mọ̀ fún àwọn mùkúlùmùkẹ́ kan wà tẹ́ pé Oni ní bẹ́ẹ̀ ṣe ọmọ ó ní bẹ́ẹ̀ ṣe ọmọ wọn <laughs> jọ ọkẹ́ gbogbo ẹ̀yin tèmi nílé gbogbo ẹ̀yin olólùfẹ́ Express Thursday ṣé ọba akẹ́yọ̀ kan tó kù tí mo fẹ́ ṣe kí ni tí mo fẹ́ jù sí ẹ̀yin lẹ ẹ̀ mo dẹ̀ máa ṣe kí ni mo máa dà padà fún yín òun náà ni èèyàn mẹ́wẹ́dà láti ọwọ́ Ọlámídé Bàdó ẹ ṣe kí ni ká lọ gbọ́n pa ká lọ jó sí àmọ́ bóyá pé gbádùn orin Ọlámídé Bàdó tẹ̀sẹ̀ṣẹ̀ ṣe kí ni tẹ̀sẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ ẹ̀ abala tó pọ́n súnkọ̀ òun náà ni abala tẹ́tí retí àmọ́ kí n tó tẹ̀síwájú bí oníṣẹ́láì máa pe gbogbo social media platforms wá fún yín pátápátá ẹ̀ kí mú látòrí YouTube Instagram Facebook and Twitter of course Orísun TV ni lórí wẹ́bsáìtì wa www.orisun.tv bọ́dà ṣe wá ṣe kí ni ń filẹ̀ ọ̀wọ́ ìwà jẹ́ nìyẹn <laughs> no time to check time àti bọ́ sí ọwọ́ ibi tí ma ti ṣe ó dìgbà ó dàbọ̀ bọ̀ mi ò tí ì ṣe tó mo fẹ́ kọrin yẹn ní báyìí ọpọ́n ibi tá a wá wà báyìí òun náà ni ọpọ́n ayò ìbéèrè a máa sáré ta géèmù pápápá pápápá ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́sẹ̀ òun náà ni what's the meaning of investment kí là ń pè ní investment ní yorùbá gẹ́gẹ́ bí ọmọ yorùbá tòótọ́ kí là ń pè ní investment ẹ ká lọ sórí títì gbogbo ẹ̀yọ́ lọ́lọ́fà pátá ká lọ sórí títì ká lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn ká fọ you know ká fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ ká bèrè lọ́wọ́ ohun tí investment ń jẹ́ ní yorùbá torí mi gan fúnra mi ń sìn ah ọmọ nílò láti sáńsà ẹ̀ sí mi lọ́wọ́ à ń bọ̀. investment investment ni ni eh, ìdásílẹ̀ nǹkan ìdásílẹ̀ nǹkan kéèyàn dá nǹkan sílẹ̀ kéèyàn fi owó dá nǹkan sílẹ̀. investment tó ṣe yé mi sí o i think investment ó mi òwò like òwò tí tí tí èèyàn ń ṣe téèyàn ń kówó lé lórí tó dẹ̀ ń rí gèlè lórí ẹ̀. investment ah, ìtẹ̀síwájú ni àbí. òwò investment ah investment ẹni sùúrù o investment <laughs> ah bóyá bíi iléeṣẹ́ or something eh, kéèyàn ní iléeṣẹ́ ló ń pè ní kéèyàn dá nǹkan kéèyàn dókòwò lẹ̀ okòwò lẹ̀ ló ń pè ní investment. wow àwọn èèyàn ti sọ̀rọ̀ lọ lọ́lọ́kan òjọ̀kan iṣẹ́ mo ti gbọ́ ti yé mo ti gbọ́ tapá ọ̀tún àti tapá òsì èmi gan mo gbọ́ àwọn nǹkan mi ò mọ tí mo lè sọ mọ́ àwọn oníbà ìwọ̀gbọ̀n èèyàn lólùfẹ́ wa pátápátá ṣé kí n sọ ṣé kí n ṣí ṣé kí n bẹ́ ṣé kí n sọ ánsà fún yín bẹ́ẹ̀ ni tá sọ̀rọ̀ nípa investment léde yorùbá mo sọ fún yín pa máa kọ́gbọ́n a máa rẹ́rìn àdè máa gbé bọ́dì wa abúlábí tá a ti máa rí nǹkan kan kọ́nà rèé òun náà ni wípé investment ìdókòwò ni kí ni mo pè investment ní èdè yorùbá ìdókòwò gbogbo ẹ̀rọ lọ́lífọ̀ apárátá ní báyìí mo ti fẹ́ máa sọ wípé mo ti fẹ́ máa lọlé ọ̀hún mi kí n dúró tì yín pẹ́pẹ́pẹ́ yìí náà kájọ ṣe lunch hour àtẹjọ́ yìí náà kájọ wà lọ́fíìsì kájọ have a walk kájọ ṣe oríṣiríṣi but then <laughs> mo fẹ́ lọlé mo fẹ́ lọlé <laughs> mo máa miss mi ọ̀dọ̀ pẹ́yìn náà máa miss mi àmọ́ lọ́sẹ̀ tó ń bọ̀ ó make sense ó máa make brain ó máa dùn átá máa tó ìyẹn máa dùn yìí ná bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí náà ló ṣe máa rí ju bẹ́ẹ̀ ṣe lérò lọ gan bẹ́ẹ̀ náà ló ṣe máa rí níbẹ̀ yẹn ká wá máa lọlé àmọ́ kí n tó lọ olórí ló akẹ́mi ìyànda lórúkọ tèmi TDKEMI ẹ ti lè pè mí ní olórí tó ṣe kí ni tó ń prosper lójú amóhùnmáwòrán yín ẹ lè kọ sí mi lórí Facebook mi olórí olúwakẹ́mi ìyànda lórí Instagram at olórí olúwakẹ́mi ni ẹ má gbàgbé Orísun àwa lálàṣà àwa níṣe. bá ṣe ń lọlé wẹ́rẹ́wẹ́rẹ́ ọyọ kẹ́ ti mọ̀ pé bá máa ń ṣe orin náà la máa fi jáde orin la fi bẹ̀rẹ̀ ẹ kà lọ gbọ́ orin bá ṣe ń lọlé yẹn mo láì kí n máa gbé bọ́ọ̀dì mi ó dàbọ̀.